ètò bàbá ètò láṣẹwà pẹ̀lú ọláyíká babs àtàbàtúbú abẹ́rẹ́ orin akínọlá akínsánmi akínọlá melody ni mo gbà lálejò tí wọ́n bá wàá tú àwọn tó ṣòkùnkùn nípa àwọn nǹkan rẹ̀ tí wọ́n bá lọ ilé ìjọsìn láwọn ọgbà míì tó yẹ pé olúwa kó bùkún fún ọmọ rẹ gbàdúrà fún ọmọ rẹ jésù olúwa wa ló máa ń pọ̀ jù ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ìjẹ́ wọ́n ti rí gẹ́gẹ́ bí iṣẹ́ tiwọn àbí wọn rí bẹ́ẹ̀ wọ́n sì ti bá a sọ púpọ̀ lọ́rọ̀ ẹni mo ní ní gbólóhùn kan lẹ́ẹ̀kan kó tó di pé a lọ mo lọ tọ́jú yín mo ní ṣólẹ́tọ̀ kéèyàn sọ pé oye báyìí ni mo fẹ́ gbà púpọ̀ èèyàn ti sọ níbi tẹ́ ẹ jòkó sí o ẹ̀sìn ní kò lẹ́tọ̀ kí ni ìdí tí ò fi lẹ́tọ̀. kò lẹ́tọ̀ ó dẹ̀ tún lẹ́tọ̀. ẹ ṣe àwò. ìdí àkọ́kọ́ ni wípé tó fi lẹ́tọ̀ ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ẹni tó bá pè mí sí Kánò hmm. èmi tí mo mọ̀ pé Kánò ni wọ́n ń gbé mi lọ hmm. kì í ṣowó ara mi ni màá fi wọ mọ́tò lọ sí Kánò. Mm wọ́n wá pè mí síbòmíì ókè o ẹ wá sí irú àárín èkó yìí ohun tèmi mọ̀ ni wípé kò yẹ kó jẹ́ olórin ni ó máa sọ pé à ẹ jọ ten million ni mo fẹ́ gbà tẹ́ bá mọ̀ kọ́ fẹ́ yẹ kí n wá. ó yẹ kán mọ òdiwọ̀n ń tó ń gbé bọ̀ tó wọ̀n. ohun tó wọ̀n. ah hmm. ok tí má sọ pé ten million ni mo fẹ́ gbà táwọn díẹ̀ lágbára àti fún mi ní fifty million ṣe rí i pé ọ̀tọ̀ọ̀tọ̀ ni. ẹ já padà ń bẹ̀ nǹkan kan ṣẹlẹ̀ tó sì dé tí ìgbọ́ tèmi tí mo sì fẹ́ káwọn èèyàn kọ́ gbọ́n ń bẹ̀. ẹnìkan wà tó jẹ́ pé ń máa ń tẹ dùrù ń tẹ dùrù kó tó di pé òun náà di olórin ó di olórin ọlọ́run ti ń gbà fún níwọ̀nba níwọ̀nba. ó jẹ́ ẹni tó níyàwó tó lọ́mọ ńlé ẹ̀sìn ní kò lẹ́tọ̀ọ́ ó wá lọ wọ́n pè ní ṣọ́ọ̀ṣì bàbá kan ó lọ kọrin bẹ̀ ṣùgbọ́n tí wọ́n fún un kò kúnjú òṣùwọ̀n ó tàbùkù ẹ̀ láì mọ̀ pé ilé tí ń gbé gangan bàbá tó ní ṣọ́ọ̀ṣì lónílé ìlú tílé wà tí ṣọ́ọ̀ṣì wà yàtọ̀ wọ́n ń fa wàhálà ìrówó ilé san wọ́n ti bá lọ́ọ̀yà fà títí títí títí náà pé ẹni tó nílé gangan wá wá lọ́dún pé ẹni tó wá sí ṣọ́ọ̀ṣì wọn ní ìjẹta tó fẹ́ di wàhálà òun ni ó jẹ́wọ́ ilé ìlú tá a sì ń sọ̀rọ̀ ó yàtọ̀ síra wọn bí kéèyàn kan máa gbélé kó kó gbalé ní kán pè sí ṣọ́ọ̀ṣì lábẹ́òkúta nǹkan tó jọ bẹ́ẹ̀ ọba ọwọ́ ọba ó wá di wòmí wọ àwa ṣọ́ọ̀ṣì ìlànà arájúlẹ̀ fún wa ní ara tí mò ń fàre tẹ́yìn bá bára yín nírú ipò bẹ́ẹ̀ ìyàwó rẹ̀ kọ̀ sí kí n tẹ́ máa ṣe. tí n bá bára mi ní irú bẹ́ẹ̀ yẹn. ìṣòro hmm. ká ní pé ara bí náà ti ṣáàjì wípé fifty thousand lọ́wọ́ mi o ó ṣeé ṣe kó rí balance owó ilé ẹ̀sán. <laughs> lóòótọ́ ni <laughs> lóòótọ́ ni àmọ́ ẹni tó pèèyàn náà hmm. tó wá fún ní owó tí ò bójú mu. Mm àbí tó fún ní ọrẹ àtinúwá tí ò bójú mu kì í ṣe nǹkan tó dáa tó ẹ sọ lẹ́ẹ̀kan pé èèyàn ní ìyàwó àtọmọ sílé bẹ́ẹ̀ ni wọ́n wá pè mí pé kí n wá ṣiṣẹ́ ìránṣẹ́ dandan ni pé tọ ohun tí alágbára yìí ó gbọ́dọ̀ jẹun tó nítumọ̀ ó hmm. gbọ́dọ̀ jẹun tó nítumọ̀ ó gbọ́dọ̀ jẹ kéèyàn ṣáà máa fi gbàgbọ́ lọ ni ah, kéèyàn ṣáà máa sọ pé òye báyìí mo fẹ́ gbà lọ́dọ̀ tiyín ah. ó jẹ́ ibi tẹ́yìn fi ọ̀rọ̀ yìí tì sí àbí. bẹ́ẹ̀ ni mm, ẹja bọ́lẹ̀ mbẹ́ ẹja padà sórí ti gẹ́gẹ́ bí olórin ẹ̀yin gángan ó tó bí àwo bíi mélòó tọ́lọ́run ti gbọ́wọ́ yín ṣe báyìí. pẹ̀lú ìrànlọ́wọ́ ọlọ́run mo ti ṣe ẹyọ kan ìkejì máa jáde láìpẹ́. ẹja padà sí ọ̀dọ̀ tiyín gangan àwo tiyín gangan bẹ́ẹ̀ ṣe wàyọ́ tó bíi mélòó. Ah, pẹ̀lú ìrànlọ́wọ́ ọlọ́run ó tó mẹ́ta ìmíì sì ń bọ̀ tó ń gbóná fẹlifẹli. ẹ ṣáà lè jẹ̀gbádùn lára ah, díẹ̀ tó ń bọ̀ ah. díẹ̀ ẹ ṣe àwọ̀ ká ẹ ṣe fáwọn aráalé díẹ̀ àbí. Ah, gbogbo ọkàn mi mo fi gbé ọ̀gá hmm. gbogbo ayé mi ni wọ́n fi yìn ọ́ gbogbo ọkàn mi mo fi gbé ọ̀gá hmm. gbogbo ayé mi ni wọ́n fi yìn ọ́ hmm. mo wá sọ wípé ènìyàn dúró ó ní kò sọ lọ́rùn. bẹ́ẹ̀ èmi wí pé o akínọlá ọlọ́run mi wá alágbára ayé wí pé kò sí ọlọ́run hmm. akínọlá wí pé o ọlọ́run mi wá. kì í wá sẹ́yìn nìkan ló wí pé ọlọ́run yẹn wà o àtàbàtúbú gan sọ wí pé ọlọ́run yẹn wà ó pọ̀ ó ga ó fẹ̀ ó jìn alágbára ńlá ni ẹ má ṣe jẹ́ aládàá nìkan jẹ́. mo wá sọ wípé ènìyàn dúró sẹ́ ó ní kò sọ ọlọ́run hmm. àtàbàtúbú ẹ̀yin wípé o ọlọ́run yìí wá. Mm -hmm alágbára ayé wípé kò sọ ọlọ́run àtàbàtú wípé o àwa wípé ọlọ́run wà wá. tó tẹ́ bá ti ṣe àwọn fọ́nrán orin yìí ṣé ẹ jẹ́ káwa náà wọn gbádùn ẹ̀ lórí Orísun tẹlifíṣàn ah, ah, àbí. lágbára ọlọ́run lágbára ọlọ́run. gẹ́gẹ́ bí ẹni tó ń dàgbà bọ̀ lẹ́nu iṣẹ́ yìí tálẹ́yìn fi ń wo àwòkọ́ṣe lẹ́nu iṣẹ́ orin mi. Ah, pé tí mo lè ní mò ń wò ní àwòkọ́ṣe hmm mi ò ní ẹnì kankan tí mò ń wò bí àwòkọ́ṣe torí pé ó ẹ̀mí inú mi ló ti ń ni ní ìmọ̀lára pé ah iṣẹ́ orin yìí ó wù mí mo wá gbàdúrà ẹ gbàdúrà mo gbàdúrà o olúwa ọ̀nà mi ni ẹ mọ̀ ọ̀tọ̀ ni pé mo máa ń mo jẹ́ nìkan tó yẹ pé ó nífẹ̀ẹ́ sí orin kíkọ ní gbogbo ìgbà mo fẹ́ràn pé kí n máa kọrin ní gbogbo ìgbà ọyọ iṣẹ́ orin lẹ máa kọ ah, ah, mo wá gbàdúrà olúwa ṣọ́nà mi ni ah, mo gbàwẹ̀ mo gbogbo èsì tí mo dẹ̀ ń rí látọ̀dọ̀ ọlọ́run ni wípé ọ̀nà yín ni kí n tẹ̀síwájú. ṣé oníṣẹ́ mi tẹ̀ tí ọkọ ṣeré kó tó dúpẹ́ mu lókùnkúndùn. ah mo ṣiṣẹ́ ní àwọn ọ́fíìsì bíi méjì. bíi àwọn iléeṣẹ́. àwọn iléeṣẹ́ hmm. bẹ́ẹ̀ ni mo ṣiṣẹ́. àwọn yẹn wàá pé yín orin ló padà wàá pé yín. àdúpẹ́ fún ọlọ́run. àdúpẹ́ àdúpẹ́ ipa ò ní pé yín ọmọ ìjọ ah ìjọ CAC ni mò ń lọ Christ Apostolic Church. Àtàbàtúbú. <laughs> Mo ń wò náà pé ẹ ti ń sọ̀rọ̀ látẹ̀ẹ̀kan pé mo gbàdúrà mo gbàdúrà kí lórúkọ ìránṣẹ́ ọlọ́run kí lórúkọ pásítọ̀ yìí. Ah. <laughs> Pásítọ̀ Túndé Oṣùọlálé. Ni pásítọ̀ yìí. Hmm. Tí bàbá olùdásílẹ̀ jẹ́ Prophet Wòlíì Ezekiah Ọládèjì Olúbóyè. Ah, ah. Bàbá General Evangelist. Bẹ́ẹ̀ni. Tó ipa ọlọ́run kò ní dágbére fún yín lágbára ọlọ́run á túbọ̀ máa júṣe fún yín ẹ jẹ́ wá wo lẹ́nu orin ẹ̀mí ẹlẹ́ẹ̀ni ẹni tí ẹ̀ ń fi wo àwòkọ́ṣe kankan rárá rárá ẹ jẹ́ àwọn ọdún bíi mélòó kan síbi tá a wà yìí kí ni tó wù yín kí ẹ dà lẹ́nu iṣẹ́ níwọ̀n ìgbà tẹ́ ẹ̀ ti ní ẹni tẹ́ ẹ fi ń wá àwòkọ́ṣe. ohun tó wù mí kí n dà ni wípé mo máa ń bẹ ọlọ́run pé ọlọ́run jẹ́ kémi náà dé ìpele ibi tí mò ń lọ. ìpele bó gangan lẹ ń lọ ẹ ṣe ìpele tí mo mọ̀ pé ọlọ́run mú mi lọ ọ̀dọ̀ mi ló wà tí mo dẹ̀ mọ̀ pé ibi gíga láyé bẹ̀ láyé ibi tí ọlọ́run mú mi lọ gbogbo àwọn tó ti jẹ́ aṣáájú mo ń mo ń fi àdúrà ràn wọ́n lọ́wọ́ pé wọn ò gbọ́dọ̀ jábọ́ nídìí iṣẹ́ yìí hmm. torí pé ẹni tó bá ti ní ìran ibi gíga ibi tó ń lọ dandan ni pé kó máa fi àdúrà ara wọn tó wà níbẹ̀ náà kan náà máa jábọ́. a ṣe ń dún tẹ̀ ń sọ̀rọ̀ yìí bíi pé kinní ò ti ń dàpọ̀ mọ́ bíi ọ̀rọ̀ bíi bíi pé ṣé kìí ṣe pé tẹ̀yin náà bá bá ṣe orin dé ẹgbẹ́ ibì kan ẹ padà wà dá ṣọ́ọ̀ṣì ṣé ẹ ti ń rò. mi ò tí ì rò bẹ́ẹ̀ o. ẹ ṣe mò ń gbàdúrà àwọn tí olúwa bá wí olúwa bá wí bẹ́ẹ̀ tó hmm, ṣeé ṣe lọ́la. ìtọ́ni ọlọ́run ni hmm. tó bá ti jẹ́ ìtọ́ni ọlọ́run kò sí ohun tí ẹ̀dá kankan lè ṣe sí hmm. kò sí ohun tí ẹ̀dá kankan lè ṣe sí a ní tó ti ṣe bẹ́ẹ̀ ní aṣáájú bàbá wa Òjó Adé hmm. bàbá yẹ wá bàbá yẹ wá àti bẹ́ẹ̀ ọlọ́run tó gbà tó tó àsìkò ọ̀rọ̀ kọ̀yà tẹ̀lé mi tẹ̀lé mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìgbà tó tó àkókò ọlọ́run ní kán tàn síwájú ó yá wọn dẹ̀ tó tí ì fi iṣẹ́ orin sílẹ̀ náà. wọ́n ṣe ń kọ́ wọ́n sì tún ṣiṣẹ́ lọ. ó ṣeé ṣe kí tiyín náà rí bẹ́ẹ̀ hmm, àwọn èèyàn ń fi wọ́n mọ́ wọ́n bá yín kíyèsí dẹ́n sọ yìí torí ọjọ́ ọ̀la àtàwọn akọ́dà yìí tẹ́wọ́ akọ́dà yìí tó di òkú kọjá sílẹ̀ rẹ̀. <laughs> gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò yìí tẹ́ sọ wípé à ẹ wo mo sọ fún yín ètò yìí kò sí fún olórin ẹ̀mí nìkan ò ń kọrin Islam ni o ò ń kọrin ìrere Jésù ni o ò ń kọ fújì ni o ó ń kọ jùjú àbápàlà gbogbo yín pátápátá ló wà fún àmọ́ ẹni tó bá ti jẹ́ ìpè tèmi lẹ́ẹ̀rì ń bí ẹni tó bá ti jẹ́ ìpè àtàbàtúbù ń lẹ́ẹ̀rì ń bí gbogbo ẹni tó dẹ̀ wíkẹ́yìn náà wà lórí ṣíà yìí lẹ́yìn ètò yìí kẹ́ pè mí káti ẹ̀yẹ́ wo ṣé lóòótọ́ làtàbàtúbù ń sọ gbogbo yín pátápátá ló wà fún ẹ́ ètò amúlùdùn ni kí lẹ́ rò ètò bàbá ètò ẹ ti jẹ́ àwọn tọ́jú àlejò mi ará Ìjẹ̀ṣà ẹbẹ́ ti jẹ yẹn lẹ́ẹ̀kan yẹn kí lẹ́ ti fẹ́ jẹ sí ní ìsìn nkẹlẹ amómi tútù tá a bá tá a bá padà dé ètò bàbá ètò sì ń tẹ̀síwájú à ń bọ̀ ẹ gbọ́dọ̀ dìde.